Yes, Lord, thank you, Father, for this moment. We worship you, Lord, because we're God. Thank you, Lord, because you have something to tell your people. Thank you, Lord, because you have a message for me as well. Thank you, Lord, because you are always with us. You always strength us. You always support us. Thank you, Lord, for the revelation. Thank you, Lord, for the secret of the enemy that will never be hidden. Thank you, Lord, because the enemy will not have a space in our life, will not have a space in our home. Thank you, Lord, because you shall save your people. Thank you, Lord, because you, we shall be protected, we shall be guided. Thank you, Lord, because you shall support us. Thank you, Lord, for this moment, for these days. Lord, I hallelujah, beyond your name in Jesus. Then I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus, my people. Oh, with the blood of Jesus, God, those people who love us all over the world. His words not sad. Those who love us, Father, care for them in Jesus' name. Care for us, O Lord, in Jesus' name. Answer us, feeling. Our leader, Father Lord, create your fear into their hearts. In the mighty name of Jesus Christ, take total control. And that spirit of evil that normally use people for sacrifice I loves to waste blood, suck blood, and hate flesh. I pray, Lord, they shall not have power over me. They shall not have power over my children. They shall not have power over our people. In the name of the Father and the name of the, the Holy Spirit. Take total control right now. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Whatever we to today, Father, please ban it. Whatever we lose, lose it. The enemy will not conquer us. Thank you, Father, because you answer prayer. Let that be your presence in our life. The Bible says, in the presence of the Lord, there's a fullness of joy. Father, let that be your presence in our life in Jesus' name. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' name we pray. Amen. You're welcome to this platform. Happy Friday. um, quick one. I'm going to talk to you about wickedness for now. Um, wickedness is being promoted in our society. Before you excel, before you prosper, before you you make it, before you overcome you go through a lot of tests and a lot of wicked people face you you face them you don't come for the wicked one but they they target you okay so <clears throat> at this junction i want to tell you about wickedness why people the wickedness rampant all over now is because the a lot of people promotes the wickedness. Let me put my glasses. The light is not on, but I like it like that. We should be kí a lot of number. kò ní ìdí. Seem to be just five minutes to ten minutes. Then. So, I want to sleep because I have flu. I have flu. Um, I want to sleep. So, I, I just want to. So, wickedness, we are talking about wickedness. But I pray, Lord, every trouble, every arrow, every pains caused by wickedness I pray, Lord, that that pain shall disappear. I'm not talking to myself. I'm talking to somebody. Every pain caused by the wickedness. Anybody under my platform this moment, any pain caused by wickedness, any pain caused by wickedness, that pain today shall disappear. The solution to all pains, the painkiller, divine painkillers, the healer of every pains, the solution to every pains, the power that take away pains, the power that generates healing, the power that gives solution, the power that gives light, the power that gives joy, the power that gives goodness. Right now, I call upon the power that creates heaven and earth That power will touch you, will take away that pains. It will not transfer the pains to me. It will not transfer the pains to others. But it will take away the pains totally. Because in him, there's a lot of pain, but he cannot feel it. In God, there's a lot of pain, but he doesn't feel pain. For that, he will take away that pain. The Lord will take away that pain and he will give you things, solution to all that pain as from this moment. I speak to myself as well. The Lord will take away every pain, every arrow that can come pains tomorrow. Every arrow that can come pains, just say amen. Arrow of pains, plans of pains, activities of pains, evil will reject you. We cast you out of our life, and so shall it be. Pain, you are not for me. Sorry you are not for us. We reject you. In the name of Jesus. And I pray for those who have been supporting me physically and spiritually. In one way, one way or the other. Oh God, please support me continuously. Support my children. Support my daughter especially. And support all of them, those who support us. Father, support them. Bless our nation. Bless our leaders. Oh Lord, bless our nation. Bless our leader. Bless the good ones. Bless all my well wishers. Bless my supporters. Bless those who love me. Those who want me to be okay. Lord, please bless them. Those who want my daughter to be okay. Who have been a blessing to our father, bless them. In the name of Jesus Christ. Father, bless us. Bless our nation. Bless Canada. Bless Nigeria. Bless America. Bless us, O Lord. Let your blessing reign upon our life. Let power, hmm, your mercy take over in the name of Jesus Christ. Let your mercy, Yerika Pasetayaba. Let your mercy, let your mercy, the power of mercy, let the power of mercy, let your power of mercy save your people. Save us, O Lord. Save my children. Save our people. Save our nation from the wicked spirit. I pray, Lord, that people under my platform today and all our leaders, they will not support wickedness. They will not promote wickedness. They will not promote evil. But they shall hate wickedness. But the Lord, you shall create your fear into their heart. Father, Lord, continue to strengthen them. And those who want people, their citizens to be safe and be protected, I pray, Lord, your children, your home, everything about you shall be protected. The Lord shall protect you as well. The Lord shall support everyone in the mighty name of Jesus Christ. Arrow that the enemy has fired to every nation. I pray, Lord, that the evil arrow shall depart and go to hell, where it belongs to originally. That's the kingdom of air fire. Yes, they shall remain in that air forever in Jesus' name. Thank you, Father, because you always answer prayer. There's nobody like you. Even when things are good, you are good. When things are not good, you are good. When people are crying, you are, you are good. When people are laughing, you are good. When people are rejoicing, you are good. Father, we cannot stop praising you. No, we can't. You are faithful. Forever, you'll be faithful in our life. In Jesus' name. Thank you, Lord. I declare this place, Holy Ghost Arena. Gbogbo àti gbogbo àwọn <laughs> agbára olùdánwò iná kó jó wọn dànù lórúkọ Jésù lára ọ̀tá wa Ọlọ́run gbẹ̀san láìláàánú bẹ́ẹ̀ lórí òkò ní padà a ò ní parẹ́ pagbẹ́tọ̀tà tẹ kò ní wọ́n wá Jésù Olúwa wa àmín. You're welcome to this platform. Thank you for those of you who say amen. God bless you all. To to to Ola ahmed ó amen in jesus name olúwakẹ́mi ó ní amen àròsọ àròsọ òbísàn ó amen jesus name olúwakẹ́mi ó ní amen jesus name all of you that say amen god bless you you are welcome to this place Next read wickedness No, let's just go to the book of Second Thessalonica. Uh, that's Bible Thessalonica, Second Thessalonica, chapter three, verse three. But the Lord is faithful. You see, even when people are no longer faithful, and when people said, "Okay, serve the only God, serve God alone, believe in somebody with, that we always, I mean, that we always be faithful," when you give encouragement and you teach people to be submissive and be submitting to the faithful one, that the one that can only be faithful when things are not even longer faithful, that things are no longer rosy, even when there's nobody around again, the one that always faithful. Second Thessalonians chapter 3, verse 3. Say, but the Lord is faithful, and he will strengthen you and protect you from the evil ones. You see? the when you're talking about oh God, when you're talking about the one that cannot disappoint, oh be faithful, just submit to everybody. Let me tell you. <sighs> There's wickedness in east, there's wickedness in west, north and south. There's wickedness all over. But when you submit to God, He will strengthen you, He will protect you, He will give you wisdom, He will give you direction. Then you will not be harmed by the enemy. And uh, God is not by mistake for being evil being everywhere. Because God wants the evil to push people also to God. You know, the evil was also a plans of God. Okay? Evil, when God created us, before he, Satan was sent to the world, he has to, a lot of things happen, a lot of tests being put in place, like, you know, people trying to know God more, they want to see him face to face, a lot of things like that. So he has to create a lot of problem things we, because of our inquisitive, because um, many things we want to do has caused trouble. So evil is now everywhere. Now even some people don't know they are doing when they are committing the evil. They don't know the atrocity, what they are doing. They don't even count it as evil any longer. They count it as part of routine, daily work, daily thing they can do. Okay? Especially when they believe it's giving them one thing or the other that they, that they want. Like a lot of people doing evil, um, people they, they afraid of them. The evil ones, a lot of people do are afraid of them. When you see things that are scary, that look scary, that look scary, you know, a lot of people they're afraid of them. Everybody avoid them. They don't want any. They don't want such thing to touch them. You understand me? They, because they don't. The people believe oh, they don't have time to to waste with that. You know. So for that, a lot of for that evil is said eh, now the evil was because they are not being because they are being pardoned not that they are pardoned so a lot of people just try to avoid them they believe that they are being pardoned they are more powerful than those on but no not that they are powerful all right so anyway the evil are everywhere because it's also part of the plans of God so that it's a test you'll be able to come to God you understand that evil when they teach you when they eat you when they eat you at times know now you'll be able to trust in God, hope in God, believe in Him. You understand me? The only one that cannot fail. You understand me? The only faithful God that even when nobody is uh, again faithful. You understand me? You see, when situations are no longer faithful, when your family are no longer faithful, when your wife and your husband are no longer faithful, even when children are no longer faithful, Even when friends disappoint that they are no longer faithful, what you believe are no longer faithful, even your strength is no longer faithful. You know, many things like that fail, but the only faithful God will never, he never gets tired. Even pains, you understand me? God himself has a pain, but he doesn't feel the pain. He has pain because part of him, the pain is coming from him goodness and mercy and everything because people are not teaching this. We only tell you, only pain, only good thing come from God. Satan himself is from God. Okay, the one that created pain, the one that does pain, the one that, you know, he also come from me. But he doesn't feel the pain. That's what make him superior and make him more uh, better and good, you know, than us. So he doesn't feel pain. He doesn't feel disappointed. He doesn't feel rejected. He doesn't feel small. He always high. You don't know the situation. You know your situation. So God is God. But the faith, the evil we are talking about, the wickedness. Okay? The wickedness. If it's not because of the wickedness, eh, there a lot of people, you know, you, you know, the wickedness at times, God used the wickedness at times to, to teach us to live our life, how to live our life to take care of ourselves. Like most of the time when we eat some food and then it resort to maybe another thing to our body, then we start looking for things to use to, you know, to cure maybe whatever it has caused. You understand? You will teach us how to take care of ourselves, how to prevent things that we don't need to eat much things. I mean, well, I mean, maybe whatever you have done before or you have eaten before that caused you some problem. Then you need to avoid it. Okay? So it's a teacher. Okay, but don't forget, the evil ones, they will be paid for the evil activities. So if you are here today and you are not being used by evil, the part of God that is evil, you are not the vessel of that area. You are being used by the part of good ones, you know. Then God will pay you back for that good one. All right? Huh. So, it's like God is trying to get better, the best out of the better ones, you know, out of, you know, the best out of the, you know. So if you are part of the good side, you are better out of the, I mean, you are best out of the better one, you know. You understand me? So whatever God, the vessel, whatever God have used you for, the area, if you are being used for good, you'll be paid good. If you are being used for evil, also be used for evil. I'll be paid back with e, evil. All right? But evil are there. But let me tell you, every woman being feel pains. And that's why you have to avoid evil. Because evil give pains. All right? Devil cannot hunt God. I'm telling you today that you have to avoid demon avoid evil because they give pain and every woman being feel pains all right so let the evil one be avoid avoid try to avoid the problem you have been through maybe the pain you have been through evil cause sit for you avoid evil make sure you find out Okay? Because some of the evil ones don't have label. You can't detect them if you don't have design spirits. And if you are just full of good also, you can be a victim. Because a lot of people also ask question that, oh, as a good person, why do you fall victim into the wrong hands and into the hands of the demons ones, you know? It's not by your it's not by mistake, it's not your fault. It's I mean, it's not it's not your fault. You understand? Some people don't have the assignment. Some people avoid before falling into it. Some fall into it and the Lord save them from it. Okay? So, but what I'm saying is, if you don't want the pain, all right, you got to avoid whatever that can give you pains. Okay? If you don't want delay, you got to avoid things, places that can cause you delay and demotion. Okay? Because some of us, we don't, I mean, we don't avoid things that can cause, that can cause trouble for us. We don't avoid food that can also give us sickness. That's why a lot of people also fall sick. A lot of people do fall, I mean, fall into trouble because they don't avoid things that can give them also those problems. Okay, but when you are you fall into some mist. I mean, you have made some mistake by having some pay. You choose a, I mean, you go to the wrong path, the Lord is the solution. He has solution to it. And um, every time, even in time of our need, in time of problem, in the time that we feel our pains, though now when you submit and then you believe so much in God, the pains, you know, you won't feel it the way people feel it. Those who don't believe, the way they feel it, the way they carry it, the way they weigh them, the way they die because of pains, you will not die like that because the Lord that cannot feel pain, the Lord that control all things is in you, you are in him, and is also your creator and is your God. So it will strengthen you at that moment. A lot of people will be asking you, they want you to, a lot of people are be expecting, oh, yeah, want to go eléyìí. You understand me? It's not you, it's the person you believe. I mean, not the person, it's God you believe that actually keep you alive. Concerning you, concerning your health, concerning your life and concerning the situation you find yourself. You have been gone. You have been gone forever. I mean, for, for long. But you are alive. You are still living because God sustain you. He feel those pain. He heal those area. He never want you to feel it. You never feel it. It's you feel it as a woman being, but he never want you to. You cannot feel it the way other people feel it. Okay? So I pray God Almighty will take away that pain all the pain that the enemy actually want us to feel. They will tell you, you go feel them, you go feel them, you they, they want you to feel it. That yes, we are the enemy are working and they can they, they are they are numerous. You understand me? But you cannot feel it the way they want because the Lord Almighty is in you that never feel pain, that created pain, that never been, you know, it never been healed, like it never been kò sí nǹkan tó lè kò kò kò kò ń ṣàìsàn the pain he cannot feel it so the moment you give you believe in him he will be sustaining you that's one thing people don't know they say the people are just praying I've seen it okay it's not that you are not going to face trouble he said but just be happy just be calm I've conquered the world for you. You are not going to feel it the way they want you to feel it. It's not going to be the way they want you. He want it. They want it to be, because he's God. You understand me? is a solution to that pain. If you not feel the pain, the moment they are giving you pain, they hammer you to have pain. It will stay in that place exactly they want you to have the pain. When they are giving the pain, is the one taking the pain. When they are giving the shame, is the one taking the shame. When they are giving the, you know, whatever the plan that is evil that they are giving, is the one, you understand me? So today, believe so much in him. That person, the God that can never be frustrated. He can never be disappointed. That God that can never, <laughs> he cannot feel pain. He cannot cry. You understand me? You know when, he, you know, tell me these days. Oh God. Anyway, my give I, I keep my I keep my my testimony and I keep my I mean not uh, testimony no any you see before I'm not seen a lot like the way we see these days. I and then Adema Baraje, Amamaba Ọlọ́run sọ̀rọ̀ gan. In fact, with the emotional kinikan, these days we just calm. God, tobacco is God. When you don't cry, is God. When you believe in Him, is God. When you don't even believe He can do things, is God. You understand me? And He, he, he has a plan. You understand? So today, for the wickedness of this world. There's no place you live. There's no place you stay. There's no house security you may have that evil cannot penetrate if God is not there. Okay? There is no amount of your caution or your brain that if you are not with God and if God is not with you, that can you cannot be a victim of evil. But I pray for myself, my children, especially my daughter. Yes, I said it. And all my well-wishers all over the world, those who love us and the people who listen to me and comment and, you know, promoting me every day. I pray no evil shall befall us. The Lord shall strengthen us, according to this book of Thessalonica. Yes, according to the book of Thessalonica. According to the book of Thessalonica, yeah, Second Thessalonica chapter 3 verse 3. You understand me? So the Lord, he said, but the Lord is faithful. The faithfulness of God The Lord will be faithful to you. Those of my well wishers all over the world. The Lord will be faithful to our nation. The Lord will be faithful to me, Bola Folashade. Will be faithful to Toluwanimi Jésù tó fún mi Ayọ̀mídé inú mi dùn. Mo ro mo ke Ọmọládé àtàwọn ọmọ mi tó kù. Àti gbogbo àwọn olólùfẹ́ mi ati àwọn ọmọ tí mi ofinu ara mi bí ton fẹ́ràn mi. Àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti gbogbo àwọn tó pọ́n platform mi lé. The Lord will be faithful to all of us. The Lord will be faithful to our nation. The Lord will be faithful to our home. The Lord will be faithful to our children. The Lord will be faithful to our husband. The Lord will be faithful to our wives. The Lord will be faithful to all our friends that are faithful to us. The Lord will make us faithful to him as well. He said, but the Lord is faithful and he will strengthen you and protect you from the evil one. You see, somebody that is that is faithful. What what happened? If you have a friend, a wife, or brother, a sister, a partner, or customer that is faithful, what will you do to the customer that used to patronize every day? If you have a husband that is faithful, you'll be faithful. The right thing to do is to be faithful. You have a father that is faithful. The right thing you need to do is to be faithful with the father. If you have also a friend that is faithful, you do what you need to do is to be faithful with that friend. You have a customer that is faithful to be faithful with the customer is the best. Okay? So now, Second Thessalonians chapter 3, verse 3 said, The Lord is faithful. What do you need to do to the faithful God? You see? That's why we pray. We can, you know, nobody faithful like him. You can be in him before you can be faithful. Yes. Lots of people, they say, oh, my wife is not trustworthy, my husband, my brother, my sister my this and that, my family are not straightforward. They are not faithful because they are not in the faithful God. And the faithful God is not in them. And Bible says, by their fruit you shall know them. By the whatever anybody does, that's what you see. <clears throat> you can like me if you are doing evil. I said I don't know. I won't be faithful with you. Okay? So if before you can be faithful, again, you can be faithful, real one, the real faithful. A faithful God has to be living in you. And you have to be living in a faithful God. Alright? If before you can be good, you're a good God has to be living in you before you can be good. Not those good of cutting people's hand, using them for ritual, uh, eh, paying people, forgiving when you're lórí, you know, under anything, you know, telling people to be, you know, not that one, no. We're telling you about faithfulness, unconditional faithful. You understand me? If your wife is today is not faithful, your husband is not faithful, tell your wife, make sure they are in God of faithfulness. The faithfulness God is in them. If your family is not faithful, make sure you make sure a faithful God is in them. The moment a faithful God is in faithful is in you, you'll be faithful. If you, the moment a faithful God is in your husband or your wife, it will be faithful. If a faithful God is in your business, it will be faithful. All right? So a lot of people will complain like, oh, this person did this, this person did this. Because there's no, they are not carrying a faithful person. a faithful, a faithful God. You understand me? So demon, demon and demon that live in them is never faithful to God, to his master, So they cannot be faithful if Satan is living in someone. Demon, wicked soul is living, spirit is living in someone. He cannot be faithful. Even you try to bury it for the demon. Okay? God, you know, let me tell you, one day we are going to tell story about demon, Satan. Satan, those demons you see, they can never be, they, they, there's nothing, those people sacrifice, giving sacrifice to them, they are foolish. They can never be faithful and they can never be satisfied. Okay? They can never be satisfied. They can never be. That's why when you see people with demon in them, faithfulness, sac they can never be sac sac I mean, satisfied. There's nothing. When they ask for blood off. that's why, let me, let me give you example. In Nigeria before, let me say about Yoruba land. I don't know much about other, other, other states. I'm a Yoruba woman in the culture in the those uh, tradition they said they used to you know before when people want to anything that require blood according to what we know they will say okay bring fowl yeah I know that time that my mom used to I'm sorry to say this that my mom used to go to uh to ó máa ń you understand me so anything that need blood àkùkọ ẹdìyẹ àkùkọ ẹyẹlé ṣe ti yẹn mẹyìn all this thing wọn ní kọjá lè yeah my mommy. Me, lè sọ pé wọn sì rántí sí but ṣe mọ because me, i live with my mom very well it's not a it's a it's a testimony of our life okay of my life okay so nobody should tell me not to tell tell, tell story like testimony okay so because other will learn from it so i notice I mean, I know that that time my mommy um tó bá lọ wọ́n máa ń ní ọṣẹ kan tó máa ń prepare yes wọ́n máa ń prepare ọṣẹ kan fúnra yes because èmi máa ń lọ sọ́jà irọ́ ò dáa so yeah, my pé most of the time a man ta gbogbo ọjà tí Woman máa ń gbé wá ṣe so ó dẹ̀ woman she she come ṣe ọṣẹ kan ní particular ọṣẹ kan báyìí tó máa ń ṣe wọ́n last was ni when she ṣe last lójú mi was 1980 80 80 85 to that that's something like that so wọ́n ṣàlọ mí mo gbogbo ewé tó ń lọ púpọ̀ so ọ̀rẹ́ wọn kan náà wọ́n wá ní ìyẹn bóyá wọ́n sọ pé òun ò wọ́n ṣàní kó ó fẹ́ fún láti wọ́n fẹ́ fún lára ọṣẹ yẹn tó bá kó tán so wọ́n lọ ra adìyẹ àkùkọ wọ́n lọ máa fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àkùkọ yẹn náà máa fi pò ṣé ti yẹ yín ẹ̀jẹ̀ di àkùkọ yẹn àti ẹyẹlé náà fi pò ṣó ti yẹ yín mẹ́yìn mi ìmọ̀ ewé tán lọ já o mi ṣàmọ̀ but wọ́n lè ní ewé kan tán máa ní ewé ìwọ̀n wọ́n máa ní kí n go but this day nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé àti tó ń fẹ́ ẹ̀jẹ̀ ẹyẹlé sí o àti tó ń fẹ́ ẹ̀jẹ̀ àkùkọ sí o àìmọ́taka òṣìṣọ́ ni ọmọ mi ò ní ṣe now these days tí èṣù bá fẹ́ béèrè ṣé mo gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọ́n máa ní pé kán fi ẹyẹlé kán fi ṣe kinní kan ẹ mọ orísun náà dẹ̀ fi fi ẹyẹlé yẹn wọ́n ní tó bá ti wá fẹ́ tó bá ti ṣe ewé yẹn tán nígbà míì tí n bá fẹ́ lọ kiri ọjà tó bá lọ́jà òyà wọ́n mú wọ́n lè fún mi ní ọṣẹ yẹn báyìí wọ́n ní kìkì pa àwọn torí ẹ̀ mo gbàdúrà gan-an àwa gbọ́dọ̀ gbàdúrà tó bá wá láti àwọn nǹkan kan ẹ tọ́ni sáà you go to pray wọ́n ní kí wọ́n fi sílẹ̀ báyìí ó ní nǹkan tó wọ́n máa sọ wọ́n mi máa kọ́ mi ní bí mo ṣe máa pè yẹn ìgbà tó tó stage kan èmi ò kí ń fọwọ́ kan àwọn ló máa lọ bùn mi tó bá wà ṣá nígbà tó bá ti ṣe tán wọ́n máa gbé sí ilé bọ̀ tí má ti fẹ́ lọ sọ́jà wọ́n máa bò sí mi lọ́wọ́ ọwọ́ ilé ìnáwó máa ní kí n fi gbà wọ́n ní kí n wá gbọ́wọ́ ilé ìsì wọ́n wá fomi sí wọ́n máa ní kí n gbà wọ́n ní wọ́n máa pè é mi rántí mọ́ nígbà kan nígbà tí bí ìgbà tí twenty years ago mo sì máa rántí ẹ̀ tí wọ́n ti tàbọ̀ tí nísìnyí wọ́n yàgò máa pe oríṣiríṣi àyájọ́ sí i á máa hó bó bá ṣe ń hó yẹn ṣé ṣe yín àìmọ́ mọ́ ní kí ẹ máa fi fọwọ́ yín ẹ máa fi ẹ máa fọwọ́ yín omi ẹ̀tọ́ ó gbúdọ̀ máa ta sí ọjà tẹ bá fẹ́ gbé jáde yẹn máa gbọ́ o torí bẹ́ẹ̀ tó bá wà nínú ayé yìí tó bá lọ sọ́jà gan tó bá lọ raṣọ má kàn wò pé aṣọ ni mo rà God will pray kì í ṣe rọ́ o ó gbúdọ̀ fi si bọ́ṣẹ́ rí nígbà mìíràn gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn tí mo kàn mọ̀ ni pé bí wọ́n ṣe ṣe tó yẹn mi rí pé mi rí pé wọ́n jèrè. ọlọ́run gbọ́ mi mọ̀ bóyá agbára ọlọ́run tó wà nínú tèmi ni mi rí pé wọ́n jèrè mo lè gbé lọ tí máa lọ sọ́jà yẹn ó lè jẹ́ pé wọ́n kàn lè jí aṣọ lórí mi wọ́n máa ń ó ti yẹ yín mẹ́rin bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn náà tó ẹ ti understand but ṣé mọ̀ pé mi ò tí ì gbọ́n tó bá jẹ́ pé mo ti dàgbà nígbà yẹn máa ń múlẹ̀ máa ń sọ pé àbọ̀tì ah, máa máa sọ fún wọn pé bọ̀tì a máa rí ẹ̀sán bàbà bọ̀tì ṣé mọ̀ pé tó bá kéré ńgbà mí àbí tó bá wà lọ́ndà èèyàn you under somebody they are your directors you have no choice even if it's good or not you know wọ́n máa jí aṣọ ẹ ti understand but nǹkan tí mo kàn mọ̀ ni pé the same is wọ́n fi ń ṣe ọṣẹ yẹn iṣẹ́ ọṣẹ yẹn kò ń ṣe ọṣẹ yẹn títà nìkan yẹn náà ni kì í ṣe pé kò tajà yẹn nìkan ṣé ti yẹ yín mẹ́yìn is um, bó ṣe ló máa ń fi ọ̀wọ̀ fún yàn yẹn bóyá ọlọ́run ló ṣọ́ mi o bóyá bóyá bóyá torí èmi dẹ̀ ti gbé agbára ọlọ́run láti ọ̀run wá ẹ ti wọn sàn ṣé mo pé tẹ bá gbé agbára ọlọ́run láti ọ̀run wá tó o bá mọ̀ ó ti yẹ yín àbí táwọn tó ní ò bá mọ̀ tí wọ́n bá fi ọ̀wọ̀ fún ọlọ́run ṣó ti yẹ àbí tí ò yé wọn tó láti sọ pé èmi ò lè ṣe kí má ṣòro o bàbá ó ní kò gbàgbọ́ kò sì gbàgbọ́ láyé o wọ́n ní kò gbàgbọ́ kò sì gbàgbọ́ wọ́n ní kò sápé Jésù tọkàntọkàn ó níwọ ò lè ṣe rárá kó o má ṣòro ilé bàbá ẹ àti ti màmá ẹ kó o má fẹyẹ lérú bọ nínú ìwà gàbàgebè rẹ ikú lè dé bá ọ ìwọ tí kò lè ṣe é kó máa ṣòro àdáyébá ọmọ jésù kì í bọ igi ọmọ jésù kì í bọ pẹ ọmọ jésù kì í bọ gún ọmọ jésù kì í bọ ríṣà torí ránṣẹ́ kan kó lè sìn bàbá méjì wọn kì í ní peace during that time tó máa tó máa ń pọṣẹ gbogbo nǹkan tó ti mọ̀ pọ̀ but mo mọ̀ pé wọ́n tún máa ń sọ nǹkan kan pé ọṣẹ yẹn bí o máa tún protect bóyá mi ò rò pé wọ́n fi ń wẹ̀ ṣé wọ́n fi ń wẹ̀ ṣá torí mi ìṣá wọ́n máa fi ń protect wọn tó pé tó máa ní tó bá ti gbá wọn níkòó ṣó ti yẹ yín ṣe mọ̀ pé nígbà yẹn you know people need to face uh, need to obey law to avoid some evil and evil foundation you understand me people need to law the real justice gbọ́dọ̀ wà àbí òfin gbọ́dọ̀ wà káwọn ilé fèsì ẹ̀ kọ́ dẹ̀ tẹ̀lé ní orílẹ̀-èdè àwọn kankan ò ní parẹ́ tí wọ́n bá fi òfin sí àwọn kankan. ṣèṣe but those that time tó ń ṣe kiri yẹn wí pé up and down ní ayé wọn máa lọ up and down wọ́n máa up and down up and down to tell you that. wọ́n máa ń jẹ ọ wọ́n máa ń jẹ ọjà lọ́wọ́ mi ìdè any day tí ó máa sọ pé ọjà ọjà òyà ní last time ó yá wá gba ọṣẹ yẹn kó fi pa owó tí má gbọ́jà ẹ̀ lọ sọ́jà wọ́n máa jí kò sí nǹkan tí <laughs> yàtọ̀ sí igbó àti kíni náà. màmá mi gbogbo ọjà gbogbo. Bobo tá a drinks wọ́n ta wọ́n máa ta yìn bọ́ndúbọ́ndù ni o àwọn tó mọ̀ wọ́n mọ̀ nǹkan tí mo sọ wọ́n máa ta yìn bẹ́ẹ̀lbẹ́ẹ̀ ni o wọ́n ta gbà sí à ń tẹ epo ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá wọ́n máa tún sọ pé ọmọ kékeré ògbúdọ̀ tẹ epo kó o máa ráwọn àlùjọ̀nù létí inú ẹ̀yìn ó ní ọjà àwọn abúlé kan tá máa ń gbé epo lọ́gbà yẹn wọ́n máa ta drum drum tí máa fẹ́ lọ lọ́jà lé ó lè jẹ́ drum méjì náà máa lọ já sínú ọjà fún mi èmi ni máa dúró tèmi máa ta bọ̀tán ó lè lọ já drum drum ẹ ṣáà mọ drum wọ̀nyẹn sí àwọn bíi lítà kẹ́gì twelve máa wà yẹn so wọ́n lè lọ já méjì tí wọ́n gbé lọ sí inú kínní wọ́n lè ni epo agẹ́nẹ̀gbòdè wọ́n lè ní epo kìtìpupa ètò yìí mẹ́yìn epo kàrẹ́ ò kì í kọ́mọ̀ wọ́n rí epo kàrẹ́ nínú drumdrum bẹ́ẹ̀ so epo agẹ́nẹ̀gbòdè àti epo ọ̀wọ́ epo ònìṣà ọ̀wọ́ epo kìtìpupa ètò yìí mẹ́yìn so bá ti lọ já sí ọjà so you see a lot of funny funny things you know now any day tí wọ́n bá ti ṣe àmọ́ pé irú àwọn epo yẹn ń sìn torí ẹ̀ táwọn olùmíì bá ń ta ní nàìjíríà tí o bá ń ta ní nàìjíríà you got to be careful because wọ́n bèèrè pé ọmọ kékeré àbí tó bá ṣe ẹgbẹ́ kan ò gbọ́dọ̀ ta you understand me so nǹkan tó mọ̀ kọ́ sọ náà ni pé they will still that's why pé ipò wọ̀nyẹn wà nínú keg yẹn keg lè dédé dín nínú ẹ̀ ṣe ti understand bẹ́ẹ̀ yẹn so àwọn yẹn ṣé bí wọ́n sọ pé kó wá protect ẹni wọn ò ní nǹkan kan láti protect ẹ wọ́n máa tún gbà lọ́wọ́ ẹ but a lot of people are wasting away they are being deceived but they don't know up to date ó but thank God for our life because if our mom abor our foundation have not tested some things you know then today tó máa ń we wouldn't be able to condemn them but we have seen bọ́tí tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa sọ pé kí o ẹni tó máa fẹ́ po ọṣẹ wọ́n lè ní wọ́n lọ lu ọṣẹ kínní kán lọ ra ẹ̀jẹ̀ yẹlé àmì kán lọ ra yẹlé kán fẹ̀ jẹ sí nísìnyí ibi tí àwọn ẹ̀mí èṣù yẹn tó burú dé torí wọ́n máa bí pé ẹyẹlé táwọn olóyè kò ṣiṣẹ́ jẹ́ káwọn tíráì káwọn lè yàn ẹnu ọdún sáà ṣe mọ̀ pé mo sọ́nà ń sìn gbàgbé mọ́ mi bá fún wa ní ọṣẹ yẹn á ní kí n máa fi pọwọ́ báyìí ìgbà tí mo gba Jésù gbọ́ mo gbàdúrà sí ọwọ́ mi yes ó tó stage kan báyìí ọwọ́ mi tẹ rí i ó fẹ́ wú ó ti yẹyìn mo gbàdúrà sí ọwọ́ mi méjèèjì lọ́tọ̀ ni ṣé ìwọ tán ti sín gbẹ́rẹ́ fún tán ti po oríṣiríṣi nǹkan pọ̀ tán ti ha sórí tán máa dédé mú blade nígbà yẹn tí mọ́mì tẹ̀ wà ní kékeré tá a wà kì í my mommy believes so much like you know ìtàn <laughs> ti wá ó máa mú kó tó kó tó bọ̀ báyìí á ti mú blade á ti wá rí ẹ̀ pápápápá kò sick ọjọ́ kan báyìí mo sick lẹ́sẹ̀kẹsẹ̀ mo sick ṣe náà mú blade báyìí wọ́n ti mú ẹsẹ̀ mi wọ́n sin round wọ́n mú ọwọ́ mi wọ́n sin round orí mi báyìí wọ́n ti gbé ka ka wọ́n máa ya orí báyìí ẹ̀jẹ̀ báyìí ẹ̀já máa jáde a lot of things on the fi sórí náà gan pàápàá they don't know maybe it's not even good for the blood bóyá kò tẹ̀ ẹ̀jẹ̀ kan tó lè kó ẹ̀jẹ̀ They not just save a lot of people so ignorantly a lot of people they are doing things ignorantly nítorí mo kàn sọ lẹ́ẹ̀kan náà ni pé nígbà yẹn wọ́n máa rí pé ẹ wọ́n ní káwọn máa gbó ṣe yẹn táwọn bá dẹ̀ gbó táwọn gbó papọ̀ kó máa ṣiṣẹ́ ẹ jẹ́ káwọn tra ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yìí náà pè ókè ẹ jẹ́ ká tra ẹ̀jẹ̀ ajá tó bá tẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ajá ẹ̀tẹ̀lẹ́dẹ̀ ẹ tó bá kó tẹ̀lẹ́dẹ̀ kò tún ṣe wọ́n lè jẹ́ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀yọ̀ òun lè ṣe rí pé wọ́n ń béèrè lọ́wọ́ wọn lé ní pé tẹ má rí normal interview wọn náà pé ìgbà tó dẹ̀ lọ pa bàbá ẹ̀ tó fìyẹ́ ẹ̀ tó gun ló ní oògùn ṣé orówó ó lóun òrówó lóun kàn rí one fifty thousand ṣó ti yẹ mẹ́rin so they, these things they are deceiving people bẹ́ẹ̀ ni mo sọ fún yín dìmú mi mi gún ọṣẹ yẹn ní nineteen eighty eighty five kan ni wọ́n ṣe bí last born wọ́n gbà yẹn last born ẹ̀ ó ṣe wà ṣé nineteen eighty five yeah nineteen eighty five no no eighty five kọ́ wọ́n kú ní nineteen eighty wọ́n bí ní tòsí ní nineteen eighty two wọ́n dẹ̀ ṣé nineteen eighty two àbí nineteen eighty kí ni wọ́n bí bọ̀bọ̀ yẹn náà i don't know mo ṣàmọ̀ pé bí ọmọ yẹn ṣì wà bíi months ni wọ́n gun ọ̀rẹ́ wọn kàn ń wá ó ń complain pé òun ò tà ẹ̀dùn sàn so omi yìí yẹn ṣe ti ń bọ̀ ó ti ra ẹ̀dì àkùkọ yẹn àwọn lọ ra ẹyẹlé ṣe ti ọdún sàn ní òkìtì ọgọ yẹn òkìtì ọgọ tó wà nínú nǹkan tó ń fẹyẹlé yẹn ṣe ṣé ẹṣẹ méjì náà gún níjọ yẹn wọn fẹyẹlé ṣe kan àwọn àṣẹ pé ẹyẹlé náà wọn fi kiri kan ẹyẹlé máa ta o ẹyẹlé náà máa kọ́kọ́ ṣe kiri kan ẹyẹlé ṣe kiri kan mi ìrántí mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn i have it on my head ìtí mò ń sọ náà ni wípé they are deceiving people in tó fi sún àwọn èèyàn táwọn èèyàn tẹ́fí gbogbo àwọn èèyàn nígboro ayé lónìí tó fi wá di ẹni tó wá ń fi wọn ní káwọn máa lọ wẹ́jẹ̀ kiri káwọn bá lè tàbí kán bá lè owó wọn ńlá ṣínà olówó kan kiri kan kiri kan ẹ ti wọn ti sàn because of ignorance and because of brainwash tó bá dẹ̀ sọ fún wọn lónìí wọ́n máa ní irọ́ ni irọ́ ni irọ́ ni ṣé ti wọn ti sàn pé tó bá sọ pé wọn pé irọ́ mà ní kíní tó ń ṣe kò mà ṣé ti yé lẹ́sẹ̀ máa rí mo gbogbo àwọn nǹkan lénìí irú àwọn ẹnìkan tá a sọ pé ó pààyàn wọn déédéé lagi mọ́yàn kan lórí tòótọ́ ni ẹni yẹn sì ń rìn ó yan lórílẹ̀‐èdè nàìjíríà a lot of people are doing like that wọ́n ti gbogbo level of doing those fetish things now ó ti kó ti aggravate none of them kó o lè reléwé kọ̀ọ̀kan sìn ọlọ́run ló yọ wá pé kì í ṣe ayé ìsìn ńlá wa dé láṣẹ ni màmá wa ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ṣó ti yé yín ló ṣe ẹ̀mọ́ kí ṣó ti yé láyé sí wọn ò ló tẹ́nìkan bá sọ fún yín pé tó bá lòun pọ̀ ṣe àbọ̀ nǹkan kankan kò ní pò nǹkan kan láì fi àwọn ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ nípa àwọn èèyàn wá ń sọnù láwùjọ because of the brain the brainwashing people ó ti yé bẹ́ẹ̀ yẹn so nísìnyí táwa bá sọ pé olórí burúkú làwọn kan tó bá look related, to us because nígbà tá à ń dàgbà ó ti yẹ yín yẹn wọ́n máa ní ọṣẹ tó máa fi tàrẹ́ wọ́n tún jí ẹrù lórí ẹ̀wà tún ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ ni àkàìmọye ìgbà tá máa bẹ́ẹ̀ ni tá máa ṣọ́ọ̀tì ó lè má jẹ́ lórí mi gan náà máa tún fi ṣe náà máa tún fi jí náà máa tún jí ẹrù mú mi máa ń kó owó sílé báyìí gbà yẹn ọjọ́ kan ọdún ìyẹn náà àwọn ọmọ ọkọ wọn ló máa kú yẹn náà ọjọ́ yẹn owó ńlá báyìí wọ́n ṣe kó sórí ìjókòó akọni wọ́n kàn sáré dìde bá àmọ́ lédì kan ló ṣẹ̀dé láti mo ṣe ń jọ́nà lọ́wọ́ jẹ́ àbúrò ọkọ mi ìfẹ́ dárúkọ ẹ̀ lẹ́nu mi ìfẹ́ embarrass ẹ̀ òun ló máa kó yẹn torí ọpọlọ mi ṣe wàá rùn gbà pé òun ló wá ṣe mọ pé ó smart àwọn tó gbé ní Mushin àwọn Mushin máa ń jalè gan ẹ má bínú tó bá kúkú ti ń ṣe ọlọ́pàá ó ti yé wọn máa ń jalè ọmọ Mushin wọn máa ń jalè gan so they know Mushin for olè jíjà àbí nǹkan kan bẹ́ẹ̀ ẹ má bínú so ẹ má bínú ẹni tí ò bá jalè but we know ọmọ Mushin for that so mummy owó yẹn owó tó tóbi ni so lára owó tí mummy fẹ́ gbé lọ sí. Si, onitsha torí nígbà yẹn onitsha ló wà sí shop tí o bá ti lọ sí fún ẹ that's lọ́nà kútó ni wọ́n máa lọ sí onitsha àti ọ̀nà wọn ọ̀nà tabakaliki yẹn wọn kì í lọ bẹ̀ wọ́n kàn máa ń kó wà ní fún wọn ṣùtìyẹ àti ti so àti lára pàtó owó tó ń fẹ́ gbé lọ sọ́jà wọ́n gbé sórí síìtì báyìí ẹ má bínú mo kàn ń sọ fún yín pa the wickedness and the wickedness àwọn èèyàn ń they wọ́n wọ́n forí sí i you understand like people are now supporting it they brainwashing people you understand àwọn ẹlòmíín sì náà ọ̀nà náà ni wọ́n máa rò pé tí bá sọ̀rọ̀ kan sí yeah let me say it àwọn tó máa ń jọba náà tó yẹ pé wọ́n máa believe pé they have to ẹnìkan gbúdọ̀ kú lọ́jọ́ tó máa fẹ́ jọba àbí kán rí ẹnìkan mọ́lẹ̀ tó máa fẹ́ jọba it's understand Is a brainwash ní ìgbà yẹn náà ni pé tí àwọn èèyàn bá bá ṣe èèyàn nílé ọba bí ayé ọlọ́ba tán náà máa ń jẹ kó tó kí n ṣe pé àwọn èèyàn déédéé rí èèyàn mọ́lẹ̀ wọn ní ẹni tó bá ti ṣẹ̀ ẹ́ tó sọ pé nígbà tóun ti di ọba yìí ohun ẹni tóun ò fẹ́ rí akọ̀wé ló kọ́ fi ṣòfò ẹ̀tọ́ understand bẹ́yẹn because you want to use ipò ọba wọn ta yóò lo gbogbo wọn ṣe gbogbo yẹn mo ṣó ti ṣe bẹ́yẹn so wọn wá sọ di àṣà pé tí wọn bá ti fẹ́ jọba o wọn gbọ́dọ̀ máa fi èèyàn ṣe nǹkan kan àwọn yẹn wọn ti brainwash wọn ọpọlọ wọn kẹrẹrẹ wọn bá dẹ̀ ṣe ń brainwash yàn títí títí títí tí ò bá já ó wá máa fi affect the community you understand so wọ́n pa kówó sórí tébù bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kí n má kó má escape mind mi wọ́n á kówó yẹn sórí bí stood báyìí bí àpótí so wọ́n ní kí n mú nǹkan kan wá bì kan àwọn náà bóyá wọ́n kàn kọ ẹ̀yìn sí nǹkan kan wọ́n kàn fẹ́ mú nǹkan kan ní ẹ̀mọ̀ kéèyàn fẹ́ mú nǹkan lábẹ́bẹ́ wọ́n kó yẹn báyìí sí ẹ̀yìn àmọ́ bí sí ẹni tí àmọ́ inú ilé dẹ̀ dá ní ọjọ́ yẹn o àmọ́ bí wọ́n ṣe kó bí wọ́n ṣe yọ owó yẹn wọ́n ṣe mú owó yẹn lórí bẹ́ẹ̀ owó yẹn nígbà yẹn tẹ́ mọ owó tó bá sọ pé ogójì pọ́ùn pàì wọ́n lo pọ́ùn ogójì pọ́ùn that's bí eighty ẹ̀mọ̀ pé ogójì pọ́ùn yẹn bí eighty thousand ẹ̀bí eighty eighty ogójì pọ́ùn mi ìwọ̀nyí tó jẹ́ ní kíní ṣá so ogójì pọ́ùn yẹn ó máa tó báyìí o somebody pick that money adé wá àmàrí owó yẹn so nígbà yẹn náà mo tún wà wípé àbí ọṣẹ tí wọ́n ń lò ẹ ti understand bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa ṣótiyé owó àjàjà owó tẹ bá tún wá pa tẹkàn máńdéèjì ti pọ̀ ti pọ̀ bóyá ẹ rajà two hundred thousand àbí ẹ let's say ten million tipátipá lẹ fi rí three million four million síjọ papọ̀ nínú ẹ̀ ètò ẹ̀ tún ṣe sílẹ̀ yẹn tó ti tẹ̀ lára ẹ̀ á tún you understand me because bóyá ewé o àbí nǹkan tẹ́ lọ ṣe àbí bẹ́ẹ̀ tẹ́ ṣe ń pariwo àbí ọ̀rọ̀ tẹ́ tiẹ̀ ń sọ yẹn gan bóyá you are trying to conjure the evil spirit somewhere and then they will be coming instead of them blessing you they will be stealing from you evil spirit don't bless evil spirit don't bless he always he always steal from people wọ́n ní èṣù wá láti pa àti láti parun láti jí láti pa àti láti parun he doesn't bless you understand so tí mo kàn sọ náà ni wípé wickedness a lot of people patronize wickedness like àwa báyìí ó lè jẹ́ àwọn tẹ́ bá ní tẹ́yìn àti ìyọ́nà bá jọjọ́ ní fracas you know tẹ́yìn bá ní nǹkan kan nílé àbí tó ní nǹkan kan lọ́wọ́ excuse me tí spirit mi ò bá kàn tí ò tẹ́ni ò tí gbàdúrà to some level láti you know you know you can be fighting your spirit not that you are fighting that person physically but ẹni yẹn àtẹni yẹn wọ́n lè máa ní wọ́n máa ní issue in the spirit realm you to understand so people are brainwashing people Once once they pay, I wọ́n sọ pé wọ́n sáré ní kán lọ gé orí èèyàn wá ẹni téèyàn bá tún lásìdẹ̀ǹt ṣe mọ̀ pé wọ́n ní téèyàn bá lásìdẹ̀ǹt ní sí nàìjíríà tó bá lásìdẹ̀ǹt gan àwọn ọlọ́pàá àwọn road safety tó bá láìkí fetishness yẹn wọ́n máa gé pààtì yẹn ṣe mọ̀ pé wọ́n náà gé wọ́n lọ gbé fún babaláwo kó bá wọn fi jòògùn you understand me to tell you now that kò sí ewé tó ń gún ní ìgboro nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti promote ara wọn débi pé ọ̀run èèyàn gbúdọ̀ wà níbẹ̀ ilẹ̀ ṣe rí pé àwọn èèyàn ń sọnù ni tó bá rí pé wọ́n desperate débi pé tó wọ́n bá rí òkú àmì ẹ̀rùn yẹn wọ́n á lọ sí ipò òkú wọ́n á kọ́kọ́ lọ wọ́n ti ń lọ sí ipò òkú tẹ́lẹ̀ nísìnyí wọ́n kò ní ipò òkú wọn ọ̀lọ́pọ̀ òkú mọ́ wọ́n wá lo fresh ẹ̀rùn èèyàn because the demon and the people doing it now they just want to try they want to you know ẹmọkẹlẹ sọ pé òun fẹ́ jẹ́ best eléyìí fẹ́ jẹ́ best they are now using people to practice all this nonsense so the evil now continue in the society people are doing evil tó máa ṣe tán kò jẹ́ kankan fún wọn táwọn èèyàn míì bá payọ̀ tó ń ṣe padà pípé wọ́n pa ènìyàn ni wọ́n ti ẹ̀mí filẹ̀ kì í ṣe rán ẹwo ní ọjọ́ kan báyìí all today ayé sọ̀rọ̀ yẹn wọ́n pariwo ní abẹ́ pláfọ́ọ̀mù ẹnìkan hello èèyàn ní agbọ́ tó pariwo yẹn o casualty dẹ̀ ló ṣẹlẹ̀ mẹ́yẹn ẹni yẹn ò dẹ̀ fíìlì ẹ̀ up to date pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ o you understand people killing wọ́n sì máa jókòó normal ọjọ́ kejì wọ́n á tún gbéyàn wá á tún dún bú ẹ̀ wọ́n á tún pa kò fíìlì ẹ̀ ọjọ́ kẹta á tún rẹ́lòmíì ní odidi I mean, just ẹnìkan one single person ó máa slaughter èèyàn bíi ten èyí tó kà nìyẹn o ó máa ti jù bẹ́ẹ̀ they feel nothing they feel nothing ó ti yé but bí wọ́n feel nothing yẹn o bí wọ́n feel nothing yẹn wọn ò wá tún lè fọwọ́ kan ọmọ títí wọn o wọn ò nílè wọ́n lè slaughter ìyàwó wọn torí pé kò ń ṣe ọmọ wọn ṣe ti yé they don't feel it feeling for others is nothing you understand me and why they doing that wọ́n fẹ́ yọ ojú ẹlòmíràn lọ they want to be the best and let me tell you the people who are now tó ti wá low àbí to ti rò pé wọ́n ga nínú ayé tó ń dẹ̀ ti jẹ́ èèyàn táwọn èèyàn ń wò bí èèyàn gidi tó wà ní ara wọn tó bá ti wá rẹ́nìkan tó bá donate èèyàn bẹ́yẹn tí ò dẹ̀ kò sunkún kò dẹ̀ wọ́ọ̀rì báwọn èèyàn ṣe pariwo ló sọjú nù wọ́n promote ẹni yẹn wọ́n máa promote ẹni yẹn wọ́n promote ẹni yẹn torí pé ó ti dájú torí pé àwọn náà ti dájú gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ àwọn náà ẹni yẹn náà ti bẹ̀rẹ̀ náà ti fẹ́ máa ṣe now they be promoting the person in society Mama máa promote ẹ̀ bí promote Steve evil ṣe graduate tó ṣe ń pọ̀ sí ní orílẹ̀ ni ó ti they know that Tony ẹ̀ lè ṣe máa pariwo pariwo ńgbà míì wọ́n á pariwo pariwo ah kò máa just because wọ́n kàn wò pé bó ṣe ń ṣe it's just their life what they are doing is it right it's not a right thing ó ye? yé kò ṣe nǹkan nice Ben ni mo sọ fún bó ṣe ń sọ fún wọn lójoojúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn bá sọ pé ókè ó dàbí àwọn tó ń sọ pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á ní ká gbàwẹ̀ forty days nísìnyẹ̀wò pàwọ̀ yẹn máa ń gba three hundred days ìyẹn mi pé the whole year three hundred and something something days yẹn wọ́n máa kàn fi few days sílẹ̀ nínú ẹ̀tọ́ fi nígbàwẹ̀ ni wọ́n á gbàwẹ̀ yẹn títí títí ó ti yé bí àwọn èèyàn ṣe ń try láti wò pókè èmi fẹ́ lágbára ju èlè ránṣẹ́ yìí lọ and wọ́n sọ pé by fasting and prayer but ẹlòmíràn agbára tí a fún láti ọ̀run wá ni ó gbàdúrà àti kò ó gbàwẹ̀ àbí kò gbàdúrà ó kò gbọ́dọ̀ máa protect ẹ̀ ni but agbára tá a fún kì í ṣe nípa àwẹ̀ àti àdúrà la fi ń fún yàn ní ẹ̀bùn kì í ṣe agbára àti àdúrà àbí àwẹ̀ la ti ń fún yàn ní ẹ̀bùn so gifts is being created with people but láti generate àbí kó lè useful láti jẹ́ pé tó bá wá rí pé ogún àbáwọn èèyàn díẹ̀ lọ́wọ́ you can now submit yourself and tell God oh I submit myself Lord, I go through pain. I don't want them to destroy me just because of that. You understand me? You use that to set yourself free from the wicked one. Pé tí Ọlọ́run bá gbọ́ destroy one for you for you to be able to have your glory. But then tó bá gba to, tó pẹ́ to, tó pẹ́ to, tó pẹ́ woman ẹ̀yẹn ó But ní ọ̀sà. Ó ti yẹ mẹ́yẹn ìyẹn mi pé kó tó wá rí ire yẹn gbàgbọ́ kan tó yẹ pé kò yẹ kó pẹ́ wá wá ti gbàdúrà oríṣiríṣi damages náà ti wà nínú system kó tó di pé because of wickedness is there in the system and people are just they elevate it They support it, they promote it. Okay? In the society now, they are promoting who can kill. Ó gbọ́dọ̀ dájú, ó gbọ́dọ̀ ní car, ó gbọ́dọ̀ ti dẹ́ṣẹ̀ dáadáa, ó gbọ́dọ̀ They are promoting it in our system now. I'm in Nigeria because I don't know this place much, but in Nigeria, they're promoting it, especially in Yoruba land. When they ṣe ní pé ta àwọn èèyàn máa rí wa bíi ọ̀tá àlàáfíà wọn because n tó ń fi ń ṣagbára nìyẹn n táwọn bìlì pé àwọn fi ń ṣagbára táwọn bìlì pé àwọn ń ṣe láti fi lówó nìyẹn so tó bá ti wá complain nípa ẹ̀ o ti di definitely o ti di ọ̀tá wọn but thank God we are a better we we are we are in best position to tell them that they actually they are ignorant they are actually being used by demon and um they are being used by demon and demon ó kàn forfeit ayé èèyàn ni the those those he got nothing to give kò ń kọ́ ló máa yes it will give you bad luck it will give you bad name it will destroy your reputation in the presence of God okay so every day I àwọn èèyàn I mean kìnìún you wọ́n elevate wọ́n wọ́n wọ́n wọ́n promote See, they are trying new logic every day àwọn tó ń ṣe your yẹn tó ń wọ́n ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní secretly wọ́n ní ọmọ ọ̀sán òru là ń ṣèkà this time around òru tó máa fẹ́ kí àwọn tó máa ń ṣèkà ó ti pẹ́ tó ti ṣèkà ọ̀bọ̀ tó máa ti fẹ́ kí àwọn tó ń ṣèkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á kí wọ́n mọ́ òru ọ̀gọ̀jọ́ that they don't want people to see their face but these days they want people to see them what they are doing how they can how wicked they are how what they can the level they can go if they want to do evil they are not afraid of it okay and they they are so much to the they are not numerous wọ́n tún ní wọn wọ́n tún wá fún wọn ní promotion mo ti sọ lẹ́ẹ̀kan pé wọ́n fún promotion like wọ́n pọ̀ you understand me wọ́n pọ̀ àwọn èèyàn wá and again wọ́n ṣe ń promote yẹn ẹni ẹ̀ máa ṣe pé ẹni yìí náà ṣe olófìgà náà òun náà máa try ẹ̀ abẹ́ sí cascos ta ló gbóná jù nínú àwọn méjèèjì ta ló gbóná jù nínú àwọn méjèèjì bó bá ṣe ń ba tẹ́lẹ̀ jẹ́ tẹ́lẹ̀ to bá ti lè payàn jù òun ló máa lọ sókè jù èyí bá ti tí ò tó lè you know these are bad things evil in our society so it's better we go back to God God eh tí ò need anything ju pé kò kàn pé lọ o gbọ́ ju pé tó the best thing nǹkan tó tún lè ṣe fún tó pọ̀ jù òun náà ni pé kò kàn ka ọ̀rọ̀ Ọlọ́run kò dẹ̀ tún yin Ọlọ́run lógo pé praise the Lord kò kàn yín tó bá ṣe nǹkan tó fún ẹ kò ní kankan òun ló máa jẹ́ kí society wa kó wà lesser than crime i mean kí crime less in our society yes but when you believe all those bullshit eh wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ bó ní mo ṣàlàyé fún yín yẹn wọ́n ní kó kọ́kọ́ lọ máa fi ẹ̀jẹ̀ kan nígbà yẹn wọ́n mi mewé tí mọ́mì mi lò torí ń jọ ẹ̀ náà wọ́n ṣàmà gun ìwé yẹn ó tiẹ̀ lórogún wọn kan tó àwọ̀ ọ̀rẹ́ wọn kan tó wá látàjọ wá hmm. ẹ̀yọ ọjọ́ tó ń gun ìwé yẹn láti ọ̀rẹ́ wọn kan wá ìyàwó bàbá ọba ọ̀ràwọ̀ tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ wọn nínú ẹ̀yà kínní ó wá bá wọn ní karam ibẹ̀ náà ti gún bẹ́ẹ̀ ni mo sọ níjọ́ yẹn ni wọ́n gún ṣé ti yẹ yín mẹ́ẹ̀ ìkan wọn gún wọn lọ mú ìkan òkìtì ọ̀gán ṣé mọ̀ pé ibi tí kan ń gbé ni wọ́n pè ní òkìtì ọ̀gán tó ti kúrò nínú ilé ẹ̀ mọ̀ kó máa rí ṣàkàṣàkà báyìí wọ́n máa lọ wà káàkiri torí ẹ̀ tó bá dénú orí igbá náà ẹ máa rí wọn níbẹ̀ tó máa ń tà wọn á ti gé bọ̀ tó ní àwọn tó bá yẹ pé o bá wá láti ibi tó yẹ pé gbó wà wá rí láyè sí bó ti understand. mi mọ mo ṣá mọ̀ pé èèkàn ewé ilé ilékan yẹn wà nínú ọṣẹ yẹn náà mo ṣá mọ̀ pé ilékan yẹn máa pupa I don't know that mo ṣá dẹ̀ rí pé wọ́n wọ́n ṣe gé fa ọrùn ẹdìyẹ yẹn wọ́n máa da orí ẹ̀ báyìí sí kí ní ẹ ṣe pé wọ́n máa gé gan kí wọ́n kàn máa ní kan fa ọrùn ẹ ti understand so even gan tó máa ń pa ìdíyẹ yẹn tó máa fẹ́ pa ìdíyẹ ní Canada ń sìn àbí ní America ń sìn ó máa gba license ni but even the people who started to practice all these things wọ́n dájú láti lẹ̀ tó máa fẹ́ pa ìdíyẹ gan wọn ò ní pa pẹ̀lú ọbẹ̀ wọn máa já orí ẹ̀ ni bó ṣe tó bá dẹ̀ sọ pé òkè o ẹ má tún já orí ẹdì ẹ má tún lórí ẹdì yẹ o wípé ẹ má tún lẹ́jẹ̀ ẹdì yẹ mọ́ o ẹ má tún lẹ́jẹ̀ ẹdì ẹ lé ẹ má tún lẹ́jẹ̀ tó bá tún léyàn bó ṣe máa máa ṣe náà nìyẹn they teach them to be wicked and that's why you cannot see Satan smiling with you and when you see Satan tí wọ́n bá yín sọ pé I do this to this person o how they do bad this to you somebody carries demon and you carry God you now help the demon some, somebody he now slap you back instead of just to say thank you what do you expect from him One pè yàn wèrè olórun ọdún kí ló fẹ́ fún ẹ tí ò bá ju pé kó fọ ilé it show that it's then tó wà nínú ẹ nìyẹn but you doing doing good to that person is not your fault òun náà gan pàápàá tá a bá wò dáadáa kò ń ṣẹjọ́ ẹ̀ because ẹni tó gbé lórí ó response sí ẹni ẹni yẹn wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa fún torí ọlọ́run ṣe dáadáa fún èṣù kó tó ti pò fìbí fún ọlọ́run so òun náà tó dẹ̀ gbé pé ṣùgbọ́n gbọ́dọ̀ fìbí san fún anytime tó bá ti ṣoore fún and we still tell you tó bá dọjọ́ kejì satan tó fún ẹ létí lánàá nígbà tó ṣe dáadáa fún ẹ tó gbé satan a tún expect to do the same thing tomorrow satan instead of satan to pay you good for good you have done he will pay ó lè lọ gbé burúkú ó tún lè wá jí nǹkan lọ́dọ̀ ẹ kó tún gbé lọ fún èèyàn kan tó mọ̀ pé ó chronic nínú ìwà burúkú ṣé ti yé bẹ́ẹ̀ so that wàá lè feel wọn you can feel them that you don't know us we are going to show ourselves otiye so may Almighty God help us don't support and don't elevate evil don't support evil don't elevate evil don't promote evil ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má bínú bí n bá mo rò pé ó dẹ̀ mo de sọ dáadáa ó ti don't promote evil don't elevate evil Evil is not good. Okay? So don't let anybody deceive you. In our society now, people are killing people. Motu wo program kan, wọ́n tún lẹ́nìkan. Wọ́n dédé nígbà yẹn lọ́hùn. Àwọn èèyàn ṣẹ́mi pé tí èmi máa fi hate àwọn kan. Àwọn wọn kàn dédé dá kiri kan sílẹ̀. Wọ́n gbà wọ́n ní wọ́n fẹ́ lo agbára orílẹ̀ o. Agbára bàbá ńlá bàbá wọn o. Wọ́n fẹ́ try ẹ̀ o. Bọ̀ mo wá ní pé agbára ńlá bàbá ńlá bàbá wọn yẹn náà tó bá ní wọ́n ní ayẹta mi sọ pé ayẹta ò sí o tó bá yin ìbọn ak twenty seven táwọn amẹ́ríkà àbí ìbọn tí wọ́n bá lọ sórí ìwọ ogun kíní yẹn ò ṣe é ja ogun àfi tó yẹ pé bóyá ẹni tó bá gbógun dání àbẹ tẹlu tó lóògùn bọ tó ní ìbọn ẹni tó gbé ìbọn dání ìbọn ìbọn ṣó ti yẹ yín pẹ̀lú ẹni tó gbé ak forty seven àti ẹni tó gbé ògùn dání àwọn méjèèjì ò lè jà àwọn dẹ̀ gbàgbọ́ gan nínú kíní for you to know that technology àwọn nǹkan kan wà tó pé just to brainwash and again kì í ṣe nìkan ni mo fẹ́ ni mo fẹ́ preach yẹn but i'm just telling you today that wickedness eh, is is rampant but don't promote it the best thing when you want your nation your peace as a ruler as whoever just tell people to do things that is it costs no money you understand me to pray to God to do the right thing, it doesn't cost you money. Yes. Or, or except tó bá kàn kó sọ́wọ́ àwọn èèyàn tó bá jẹ́ pé they want to be exploiting you and they're getting you or whatever you have again. But naturally, serving faithful God, it doesn't cost you money. It doesn't you doesn't need to to to offer your whatever. Your home is not even need to be offered. You don't need to offer anything. Okay? You talk to him yourself. You pray to God yourself. You pray, you know, and He will give you direction. And you do the right thing. Okay? Do the right thing. He teach you not to be like not, not to be faithful to the nation. You understand me? Everything about God is the one that is good for the system. And that's why you see a lot of countries, they use the procedure, what they call, part of what they call the word of God, as the memorandum, as the law of the country. Okay? The best thing is to give things to, to serve God. Other things you try to believe. Somebody that Ojo kan mistake on the lọ wáyé kó sọ kó fẹ́ lọ consult ẹnìkan tó ti ní He can ask you for something and he will tell you, if you don't do it, you come to me now. You don't do this. If you want to go out and tell me and expose me, only lè lóun fẹ́ pa ìwọ. Tó bá Whatever to babe béèrè lọ́wọ́ ẹ̀ kó má bàa pa ẹ́ So go to person, God that doesn't require anything from you that Olúwa show ṣé Show Ọlọ́run ẹ ṣé o, mo fẹ́ kàn bye bye o. Okay? To bá dẹ̀ wá sick, eh? Medication wà. Ó ti yé, ó dẹ̀ lè ní bó ṣe máa lo ayé ẹ̀ náà. Some people there's a way they use their life that they will not seek. I tell you if it's not because I've worked so much, I've been through a lot of trouble in my life, okay? mo lè wà nínú àwọn kan tó máa wà gifted nipa. ẹ ti understand some people wà nínú ayé ìtọ́ ẹ pé wọn ò sick wọn ò sick déédéé kì í ṣe pé ńgbà mi kò ń spiritual but because the way they use their life the way they spend their life are you getting me they eat what is right they do what is right they don't stress themselves because ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ gan ẹlẹ́ṣẹ̀ ọkàn ò kí ń balẹ̀ nàìjíríà ti rí pé ọkàn ẹlẹ́ṣẹ̀ máa ń balẹ̀ bí ọkàn Nigeria alone, I found out that I realized a lot of sinners, a lot of wicked souls, a lot of killers, and those people doing bad things. They have peace of mind like a. What is tolotolo? Is it tolotolo Turkey? You know, Turkey used to be like having peace of mind. They don't, they don't stress like that. They just, you know. Wọ́n máa ń pa lówe pé wọ́n ní ọkàn wọ́n máa balẹ̀ You understand me? Only Nigeria Nàìjíríà mo ti lè rí pé ọdún owó dà pé ìjọba but mo ti rí pasha pasha ti wà nínú ìjọba wọ́n ti ń ṣe pasha díẹ̀díẹ̀ yeah wọ́n ti ń ṣe pasha by they are not treating things like you know but normally ọkàn ẹlẹ́ṣẹ̀ kò gbúdọ̀ balẹ̀ olódodo nìkan ni wọ́n ní ọkàn rẹ̀ máa balẹ̀ tó sì ń ṣe tòótọ́ tí òun ṣe nǹkan burúkú tó ń kọ̀ dẹ́mọ̀ dáṣọ olódodo nìkan ni ọkàn rẹ̀ gbúdọ̀ balẹ̀ tí ó ní àyà olódodo ọkàn olódodo olódodo a máa láyà bíi kìnìún ọkàn wọn á balẹ̀ ó ti yẹ yín mẹ́yẹn kìnìún kò tó rí kò ń kò doesn't mingle anyhow he looks sluggish not sluggish he very strong he doesn't use his time for bullshit you understand me but anytime he want to use his energy he want to go for something that he needed he go and then you know that he has muscle and then he has strength because he doesn't waste energy or necessary or on things that is not valid you know so they have the sinners should not have peace of mind. Because even the Bible said, no peace for the wicked. But the wicked these days, they have systematically want to be having peace by frustrating the peace of the good ones. You understand what I mean? So we talk about wickedness today, but let's read again. Second Thessalonians chapter 3, verse 3. But the Lord is faithful. Be faithful to your nation, be faithful to your leaders be faithful to leaders the president all the rulers be faithful to your nation husband be faithful to your wife wife be faithful to your husband family be faithful to each other children be faithful to your parents parents be faithful to your children parents be faithful to your children friend be faithful to your friend faithfulness is the key may Almighty help us and give us the spirit of faithfulness stop when you're talking now, a lot of people, they say, oh, this and that, this. Or, you know, even when you look at it, that time you must not use your, you must not wash your head. Eh? When don't matter for me, Lord, she you ti fi sọ ma tomo what? mi you ba. Ó ti yé mi, ora ma ku mo, o gbọ́dọ̀ fọwọ́ ẹ. You understand me? Mo mọ̀ boyo ni boye ewé wọ̀nyẹn. Ewé gbogbo nǹkan ton pò papọ̀ yẹn ó ti ní virus let me tell you something wọ́n lọ mú ewé nílẹ̀ lẹ̀ wọ́n lọ kó òkìtì ọ̀gbọ́n tó ní dọ̀tí tí kan iṣẹ́ tí kan jẹ oúnjẹ tí kan jẹ kù tó lọ mú ìdọ̀tí tó lọ mú láti inú ẹrẹ̀ oríṣiríṣi ìdọ̀tí ó lọ mú wá fi kọ́ ilé mi kan ìdọ̀tí ni wọ́n lọ kó papọ̀ ẹ máa gbọ́ o physically of it tabaníkà sọ àjẹnìkì ẹ̀ wọ́n lọ kó yẹn papọ̀ ewé yẹn kì í ṣe pé wọ́n máa fọ̀ kán tó gùn àwọn kan náà wọ́n máa ṣe ẹ̀jẹ̀ yẹn náà àti gbogbo nǹkan tán ẹ̀jẹ̀ yẹn náà tó bá ti pẹ́ lẹ̀ ẹ̀mẹ̀kó máa ní virus tó máa dọ̀tí á máa nídìí wọn kò gbèsè ẹ̀dùn bá pẹ́ bá lọ́dún kan nínú ilé wọn kò sẹ́ wọn máa fún ẹ lọ́wọ́ wọn ni kò máa fi sí báyìí it can cause trouble also for you if it's not grace of God sẹ́ni yẹn bí ó bá di lọ́la tí ara ẹ̀ bá bẹ̀rẹ̀ sí wá ń sán àbí nǹkan ṣe a máa wò pé òun ò mọ nǹkan tó fà á o òun ò mọ nǹkan tó ṣe kinní kan o and again let me tell you gbogbo àwọn tó bá ti fi wéwẹ̀ jù ẹ́ tó láìkì láti máa fi nǹkan wẹ̀ lóríṣiríṣi wọ́n máa ń ṣá okay because a lot of chemical because those leaf and those things put together has a lot of reaction and a lot of chemical i'm not teaching that today but i can also tell you about that so a lot of things a lot of things and they pass a lot of things to the system are you getting what i'm saying so agenic look at it in an agenic way it's not so agenic people people people are deceiving themselves and most of this thing náà tó máa lọ mú papọ̀ náà wọ́n wọ́n máa ní wọ́n ní kó lọ gún àwọn míì papọ̀ ewé míì papọ̀ báyìí wọ́n ní kó ha orí èèyàn ká ká ká ká ká dúdúdú yẹn wọ́n ní kó bẹ̀rẹ̀ sí fi gbó wọ́n máa fi gbó báyìí wọ́n lè ní okay o for potential ni o wọ́n lè ní for kiri kan ni o wọ́n lè ní kiri kan ni ni o ẹ ti understand tó bá yá irú ọmọ bẹ́ẹ̀ yẹn á bẹ̀rẹ̀ sí máa máa lálàá ó lè lóhun ọ̀rọ̀ kan fẹ́ ó lè lóhun ráwọn kan lójú oorun ó lè ní wọ́n fi nǹkan dúdú dúdú bò òun lójú ayé a máa rí rẹ̀ yes ó lè máa lálàá kó máa rí bò òun ọ̀ṣọ́ wedding tó dúdú ó lè máa ṣe irú kan bẹ́ẹ̀ ẹ ti understand kò ní mọ a máa tó bá ti wá yá o wà máa wọ́n máa you know you won't even know the source of the problem again because wọ́n ti combine báyìí oríṣiríṣi kan wọ́n ti kó pọ̀ papọ̀ fún ẹ wọ́n ti kó ogun papọ̀ fún ẹ tọ́nà fẹ́ fi save ayé ẹ wọ́n ti kó fún ẹ àwọn náà fẹ́ fi save ayé wọ́n dẹ̀ ti fi affect ayé ẹ ni wọ́n ní oògùn eléyìí onú irun ni o ibi tó ti fẹ́ mu oògùn nírun oògùn poison ló tún lọ jẹ tó tún pa wọ́n dànù just like of recent tó sọ pé oògùn yẹn o àgbo àwọn tó mu àgbo tó ń kó kọ̀kọ́ṣọ̀ papọ̀ ní ìlú wa ìpè àkókò ní Ondo state mẹ́ẹ̀ wọ́n ní wọ́n kú dànù níbi tí wọ́n ti fẹ́ sọ pé òkè o jẹ̀díjẹ̀dí ń ṣe wọ́n o ẹ̀yìn kiri kan ṣe wọ́n o wọ́n kàn ní wọ́n kàn tó oríṣiríṣi wọn mọ nǹkan tó tò sọ́pọ̀ wọ́n kàn níbẹ̀ ẹ fún wọn ṣọ́ọ̀tì kan yìí ṣe àgbo yẹn gangan náà fẹ́ mu tó kí wọ́n ti fi ògógóró sí a ti wá ní ṣọ́ọ̀tì yẹn tẹ̀sí ògógóró yẹn gangan kàn fẹ́ náà fẹ́ gbọ́ bọ̀ wọ́n máa purọ́ pé àwọn àgbo fẹ́ fi fẹ́ fi nǹkan ṣe wọ́n ṣó ti yé bẹ́ẹ̀ may Almighty save us a lot of people killing themselves only my people perish because they lack of knowledge but the faithful, but the Lord of faithful and the but the Lord is faithful and he will strengthen you. Almighty God, please strengthen us. A tún ti gbọ́ lónìí o, àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wà strength. They will hate what we are saying. But we are saying it because we want us to say it. And we want to do the right thing. For the few and the great people, not few. We want people to do right. Father Lord, let our nation do right. Let our leaders do right. Let our leader also back this up. You know what? Even before the nation can be okay, you understand me? You have to implement some things in the in the system. The leader, the leaders originally, the leader, the who rule their rulers has to what implement the goodness. Because if the goodness are being, I mean, the evil are being supported by the government also. The government, the country will be in problem. So all this, if our faith, the government are not supporting the just to to come fear they are not condemning killing and this um, ritualistic and using people parts and blood for all this nonsense when you are talking mentioning people's name on social media they say you, you blackmailers but it happened it's not a lie I'm telling you nothing but the truth and that's why you see a lot of them on the no excuse me. So, to be faithful, all right? May Almighty God strengthen us and protect us and save us from all evil. May Almighty save our heart, our children from evil. A lot of children these days, they go to school, they go outside the, your home, they join another thing necessarily you never believe. You understand me? And whatever, you understand me? And do, you know, because a lot of people convince a lot of people. May Almighty save us, save our children, save our nation from evil. May Almighty strengthen us May Almighty make us be faithful. May all, may our nation be faithful. May we be faithful. May evil reduce in our nation. May our leaders, may they, may they support the goodness of the land in the name of the Father, the Son, and the Holy Spirit. Okay? The word of God, the true things need to be preached. Kò ṣe preaching mi ò sọ we need to patronize good things. We need to support good things, Okay? Things that will help our system. Okay? Those who, we cannot condemn all evil totally because the devil have been sent to this world and they have not told us that the, what the arrest issue is still moving and it will be moving until Thomas bá sọ pé mímọ bíbélì ṣe the last day it means that any day tí èèyàn bá ti depart èṣù tiẹ̀ tí èèyàn èṣù ẹ̀ náà máa depart ni tí èèyàn bá depart kó nínú ayé níjọ́ kan la máa sọ èṣù tó ń fa wèrè náà máa depart ni because yes atúnwó tún lè lọ síbòmíràn ṣé ti yé yín so ọlọ́run ẹ ṣé àti gbọ́rọ̀ yín I hope please if you understand what we are saying here can you please comment I want you to comment if you understand it anything tẹ́ ẹ̀ bá tí ò bá yé you can ask me ẹ sọ̀rọ̀ àbí kẹ́ ní contribution fún wa okay baraka àjọkẹ́ ó ní ah, good afternoon ó ní good evening ma ah good evening Nigerian time now should be around to five yeah but we are still in the morning time here that's eleven eleven forty-five hmm, eleven forty-five fifteen minutes to twelve we're going to round it up now can you tell us sọ fún wa káwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àwọn èèyàn dédé lọ sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n lọ máa gé apá wọn ní wọ́n ní wọ́n fẹ́ protect àwọn èèyàn wọ́n á gé apá wọn wọ́n á gbé sá lọ hmm? wọ́n á gbé sá lọ wọ́n á lọ fi ṣe oògùn ètò yẹ bẹ́ẹ̀ it's a madness. ok èní ni bẹ́ẹ̀dẹ̀ bàbá Àwùjalẹ̀ o bàbá yìí wọn kì í ṣoògùn christian ni bàbá yìí bàbá Àwùjalẹ̀ of Ìjẹ̀bú happy birthday sir. èní ni bẹ́ẹ̀dẹ̀ wọ́n mú rí pé wọ́n ti ju láìtì lọ ni bàbá ṣùgbọ́n hmm. christian ni wọ́n. Baba Awujale of Ijebuland is a Christian. I'm going to round it up now. Èyí tẹ́ wà mí bàyẹ̀ ṣe lè fún wa ní stand. Èyí tẹ́ wà mí bàyẹ̀ Everyone understand now. God you know kì í ṣe yẹn ní sórí téèyàn bá ní ẹni tó bá lówó ṣó ti yẹ yín mẹ́yẹn tó bá help ẹni tí ò bá ní àbí tó bá ní kíní tó ń fún wọn ní opportunity láti ṣe àwọn èèyàn ní máa wọn ní máa sọ pé òkè tó bá ti lọ ẹlòmíín sìn á ní kàn lọ pa èèyàn wá in fact mi ò mọ̀ bóyá owó ò lè wá sípò ní tó bá pé eh, anyway ṣá ọlọ́run kò sí ìyàn tó ọlọ́run ò lè ṣe ẹ torí ọlọ́run ẹ bá wa ẹ bá wa wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ káwọn èèyàn máa fi èèyàn ṣe ògùn owó yẹn ó ti yẹ yín oríṣiríṣi belief ló operate ní orílẹ̀-èdè wa ṣó ti yẹ yín oríṣiríṣi belief hmm, tí wọn bá tún ṣe yẹn kán tún jalè ṣó ti yé hmm, kán ṣe jalè ṣé wọ́n jẹ́ nítorí kọ́kọ́ fún yín ṣé ráwọn tó ń ṣe yahoo tó ń ṣe olè yẹn àtàwọn ritualists they are the same thing kò sẹ́ni tó bá ti ń ṣe ritualist tí ò ní ṣe yahoo kò sẹ́ni tó wà fetish tí ò ní jalè to God who made me àwọn ló àwọn gbogbo activities tó jẹ́ horrible things ní system every country àwọn tó bá wà diabolic ló máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹni tẹ bá rí èèyàn gan tó bá pèrè ní àfa àbí tó pèrè ní pásítọ̀ àbí tó pèrè lẹ́nìtì tó bá ti involve nínú some activities is a demonic person you understand so anybody tẹ́ you, ti rí tó bá ti wà involved fetish and all those bad bad things they also they are only lè ó máa jalè kò sí nǹkan tẹ́ fẹ́ fi kún kò sí bó complain nípa ẹni tó bá diabolic To bá complain nípa fraud ó máa rí ẹbí enemy ni tó bá rí frosta náà tó bá complain nípa àwọn diabolic ó máa rí ẹbí enemy frosta á rí to tó complain nípa diabolic á rí ẹbí tó both of them all the even àwọn tó ń ṣe bad bad in the system they also carry the same spirit the same ẹnìkan ni wọ́n sì that's demon okay sórí Tell tẹ́nìkan gbọ́ bá wà tó bá gbé bible kan to buy. To buy bá anything Be fraud Be gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn the light. láti má don't listen to the preaching or the bible to gbé yẹn listen to activities to bá okay so the best thing tó máa ń fún peace of mind Okay? <laughs> oh, congratulations. So that is it. Hello, ń lọ bí a fẹ́ lọ wá ń bẹ́ẹ̀ ṣe máa ẹbẹ̀ please tábà polówó mọ́tò ẹ̀ patronize wa car we selling cars send me any Toyota okay um, kí lorúkọ we have uh, this uh, Lexus the other Lexus is gone but we have another another red color we have a uh, Toyota so I will be posting it now okay so go to the website also help us patronize us all right people, náà sọ fún wa pé gbàgbọ́ láìsí ṣe òkú nínú but in tá a was wá sí wa teaching motivating people is also a good job okay telling people to live their life in a good way spend their life you know do things that is right it's not that we are telling you not to work o oh. we are not telling you and I'm, as as I'm speaking I don't base on this alone. We try to make our effort, try our effort to, you know, to be to be active and to be hardworking. Okay, but those people who sell it, who kill it also, they they, they will just want to have money. So do something. Lay your hand on something, not by killing people. Okay, using people for ritual. I don't like it. It's a, it's a taboo. All right. So because they will say you know you are preaching the gospel, you don't need suppose supposed to have money also. You don't need supposed to have more uh, food. You know because it's just uh, you are just preaching. You're it's, I'm motivating you. I in this place I motivate you. Okay, it's not a good thing for somebody to be, you know, to believe in rituals, killing people. So èmi máa ń gbàdúrà ni o mi ò fẹ́ sọ àdúrà tá ń gbà síta bọ̀ tó bá ti yá náà a máa you pray some prayer if people don't want to repent for me, pé àwọn èèyàn nǹkan o wọ́n fẹ́ máa wọ́n ìfẹ́ gbàgbọ́ nínú lílo ènìyàn ẹni tó bá ti ń lo ènìyàn tàbá kò olúwa gbogbo ẹni tó ń lo ènìyàn olúwa fọmọ wọn náà ṣòfò ẹ understand di tó ń fi àwọn èèyàn ṣe òfò tó bá sọ yẹn sí wọn máa ní ó ṣépè fáwọn ọmọ ni o wọn máa ní ó ṣépè fáwọn ọmọ wọn dé fọ àwọn tó ń pa yẹn náà àwọn ọmọlọmọ ni o àwọn ọmọlọmọ ni o okay so hmm, anyway sha it's another day okay so but i'm telling you Change your brain, all right? Change your brain, okay? So, a lot of people don't answer. One day I'm coming to say I will teach you again that these people telling you that, hey, until you kill, until to bá dá you kó people di pé lè jẹ́ ènìyàn In don't kàn fẹ́ sọ fún ẹ okay, to back by your èèyàn lójú ẹ̀, àwọn tó low low. yẹn, tá a bá pa èèyàn lójú ẹ̀, ṣé o lè gbé mọ́ra, ṣé o ní ti yé bẹ́ẹ̀ yẹn, ṣé o So, to bá ti rí pé, okay, wọ́n ṣe kan lójú ẹ̀, ó mọ nǹkan àwọn tó ṣe ó dẹ̀ sọ̀rọ̀ ó gbé sára wọ́n bìlì kò ti ń di kinní nìyẹn ó ti ọ̀nà sáà mẹ́yẹn so wọ́n bìlì pé ok ní society wọn wọ́n lè allow ẹ ní society yẹn like they, they will allow you in that society because you did something that is wrong and you refuse to talk about it so when you refuse to talk they allow you in that society because the society that society they are doing that evil okay so and you are now be able to see it and shut up okay and that's why you see a lot of people they just turn to big person they turn them they making them not God making them they making them the evil one are making that person so like initiating another person to their midst welcome that person because he's going to be an agent they're going to be tó máa ní de èèyàn láti sọ pé òkè wọ́n fẹ́ pa èèyàn wọ́n fẹ́ ní èèyàn wọ́n fẹ́ fèèyàn ṣètùtù he's going to do what he's going to bring provision also another máa you come bí pé kò ṣẹlẹ̀ sí nǹkan so be careful there evil are everywhere so but the almighty God will strengthen us he will give us the spirit of um, faithfulness to be faithful to God only God though okay so if you see people around you are not faithful it's the way it's what they carry they don't have faithful God they don't know faithful God they don't know about meaning they don't know the meaning of faithful they cannot be faithful with you even when you pine you give them your life they cannot be faithful with you okay so But the Almighty God will give you the people that you needed that are faithful. If you are a faithful person, I'm talking to people who want to be faithful, who are actually faithful in doing good things. Oh Lord, please give me the spirit of faithfulness and the faithful people that I needed. Father Lord, send them to me. Baba, jẹ́ ń jàmù wọn má jẹ́ ń jàmù àgbákò àwọn apààyàn àwọn tí faithful Baba, please those who are good to me faithful people father release them unto me father release faithful to people to my daughter in the mighty name of Jesus Christ faithful plus faithful faithfulness ni bẹ́ẹ̀ and they will help you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 for things that actually good for people. Like what I'm saying now, I motivate people. I preach and I motivate people. A lot of people also use their time for giving people joy to people. It's not harming you, and it's not stealing from you, and it's not taking people's blood. It's not sucking people's blood and not eating people's flesh. So such people, and they, if that what they are doing is fetching them money, don't disturb them also because the Bible says whatever you find your hand doing, do it with all your heart. You surely prosper. But some people want you to do what they, because they are working in the hospital. They want you to work in the hospital. Because they are working as a driver, they want you to work as a driver. So if somebody is working like a cleaner and you want the person to work as a, I mean, as a tailor, it may not it may not prosper. So what people are doing with their time that is good to the society also, don't block them, don't disturb them. Let people be. All right? You understand me? Except what they are doing. Because like what I against? I against killing. I say no to killing. I say no to terrorists. I say no to bad thing. I say to I say no to bullshit, all those frosters. I say no to it. But when I say no to all this, a lot of majority of people living on this earth now, they are on they are operating under these ones. Other what we just can't now. Tell me how many of them are going to be coming under my platform because we against them. Any people you anybody you against cannot be for your kingdom. Okay? So majority of them are doing what? They are doing it. They practice fraud. They practice killing. They practice terrorism. They practice bullshit. They practice a lot of things. And we say no to this bullshit. How do you be, how do you feel? How do you think we are going to be friends to such people we against? And we don't against good thing. We against bad thing. So don't forget, I say no to killing. Say no to terror. Say no to batting. Say no to bushes and fraud. Okay? So bye for now. Me, this year, I will rise and shine no matter what, for my light has come. People may not see it, maybe because I'm not standing right now, standing tall. I'm rising and I'm shining. Nobody can stop it. Yes, it's not money alone that make people to rise and shine, for the light has come. You have to stand on the truth. You have to know the faithful one. Okay? You achieve in many ways. And also money is part of the it's part of it. But you know what? I will not look for money to the detriment of others, like destroying others for me to get money, or trying to ruin people's life or because I need money. No. Or to fraud people because I need money. No. I will do whatever. Not that I will be lazy. I'm not lazy. For me preaching now, let me tell you today, I supposed to, I supposed to give myself like days. Just give myself days, not speaking at all. I when in the that yesterday when I was speaking in the night, talking in the night, because see, I was having flu, my nose was running. See, I was having flu. I need to rest. If I don't make, if I don't, I don't use medicine, I don't use anything. Me ò lògùn kankan but I just have to maybe just to eat some food. I mean, take some water, eat some food I will fight it, and take some fruits, okay? And I relax. And after some time, I will get myself back, and I will check if I take too much milk, and then I reduce it, kind of milk I use. You understand me? And reduce it, reduce it. But you can see me, I still out of no time. And my man was trying. I don't feel like even dressing very properly. I just still like to put on the clothes and just come and speak and tell us what the word God, I mean, this message. Some people to them, it doesn't mean anything. Why you the people that are not uh, they don't they don't care they are not ready to listen if you stop because they don't care and you stop talking Then you are like, devil will be uh, rejoicing. They don't want to see your face. Are you still not coming again? They say, oh, we said it. Yeah, she gone forever for us. No. They will try, like eating, blocking, telling you what you are doing is nothing. We don't like it in the society. It's a lie. Because they want the demon, what they serve, to overthrow the government of God. It cannot be done because the earth is the Lord and everything in it. Okay? That's why we, even when we feel pain, we don't feel pain. We come out. I say, God, is your, I'm using your strength. Because ordinarily, I should not be here, like speaking now. I'll be at home, but, you know, relaxing and then cooling my head, try to do other things that will make me, but because too much talking also can, can, you know, it's not also good when you are having some little headache and then, you know, but we still create time to do this. We are not doing it to please you. We are not doing it to please ourselves at times, but we just want to obey God. And then we and by the time you when you do things, you you create your time. The time of sweetness, you do it. Time that's not rosy, you still do it. Even when you have clothes, your clothes are very beautiful. They say, "Oh, you're looking good today." You still talk. When you are not looking beautiful, you still say it. You still talk. Then that is consistency, and that is faithfulness. Okay, and that is understanding, and that call you, you trust. You know that He knows you best. Okay so that's the it for today ẹ ṣé gan ni thank for coming Oh, once again those who press love and like to my platform i pray for you ọwọ́ ẹ̀yẹn kọ́lọ́run bá mi fi ìbùkún sí may almighty god set your hand free from evil good evil mm. i pray for my hands o there was a time I want me ó wú yes i dey be be scratching me like ah, i pray i use salt i do many things like this to be washing my hand you know i use many things like this so like salt and I pray ọmọ mi ó wà lẹ́yìn mi ni kò sí lẹ́sìn so bá bèrè rẹ ọwọ́ mi máa you know there was time kò máa yún mi láti bí báyìí sí báyìí you know I started praying I pray I pray okay so títí I fit get deliver from it so all these things gbogbo ẹ̀wọ̀n tó bá wà affected tó wà diabolic yẹn he has side effect the side effect is not good they will steal your things spiritually you don't even know who are stealing it ìmí ìkẹ̀dẹ̀rẹ̀ wà tún rí àwọn tó tún máa jí lójúkorojú ó tiẹ̀ ní àdúrà kan tó ní kẹgbà ẹ má jẹ gbàgbé ká tó lọ ṣé wá rí ní generation tó ń bọ̀ yìí generation tá a wà yìí tó tún máa bọ̀ tó tún bọ̀ sí ṣe ti rí àwọn kan ṣe ó lè láṣì ń sọ pé wà ń sìn bó ṣe ń ṣiṣẹ́ tó sí àwọn ọlọ́pàá orílẹ̀ káàkiri ń ṣiṣẹ́ pé we want to curb the thief arm robber i mean the fraud cyber one oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ wọ́n ní ó tún máa pọ̀ sí tí care is not taking in our country it's going to be more okay it's going to be more so because of this láti kékeré la ti kẹ̀pà rókò tó bá ti bí ọmọ ọkùnrin tó bá wà lábẹ́ ohun mi lọ́jọ́ tó bá ti bí báyìí tó ti jẹ́ ọkùnrin ni ò ń gbọ́ wà á máa sọ tẹ́lẹ̀ sínú ayé ẹ̀ wà á lọ́lá wà á lówó o kì í ṣe nípa olè jíjà kì í ṣe nípa iṣẹ́ burúkú o wà á lọ́lá wà á lówó o tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ ọkùnrin náà ni wà á lọ́lá wà á lówó o kì í ṣe nípa iṣẹ́ aṣẹ́wó o àbí láti bà ayé ara rẹ jẹ́ o ó ti yé you pray from the day that baby is born you start prophesying into their life even tó bá ti lóyún tó bá ti sọ fẹ́ pé wọ́n ti sọ dákàrà ọ̀fọ̀mọ sex ò fẹ́ bí wọ́n ti máa sọ sí pé tó bá jẹ́ ìjìyà tó bá jọ́kùnrin olúwa má jẹ́ kọ́ ọmọ mi ya olè o because ọmọ generation tó ń bọ̀ wọ́n ní ọmọ máa ya olè mẹ́rin èyí tó bá wà ní gáràjì tó bá wà ní títì tí ò lọ school máa ya olè tó bá lọ school náà wọ́n ya olè bóyá àti ti ìran ti sìn ta wà báyìí báyìí àwọn kan wà tó bá tún wá ní wọn kàwé tí wọn fẹ́ kò sí iṣẹ́ tó bá lẹ́nu wọn náà ṣe wọn ni wọn máa jalè olè máa pọ̀ olè dẹ bó ṣe pọ̀ ń sìn wọn ló lè máa tún pọ̀ you need to pray bó bá ti bí ọmọ ọmọ tèmi ò ní jalè yóò sì ṣe dáadáa yóò tẹpá mọ́ṣẹ́ yóò sì ṣiṣẹ́ kò ń ṣe iṣẹ́ oko i mean kò ń ṣe iṣẹ́ labour o tó jẹ́ pé o kò máa labour and labour and die no no no no kò dẹ̀ ń ṣe iṣẹ́ o kì í ṣe olè àti iṣẹ́ burúkú nìkan lè máa ṣe láti fi lówó but wàá prophesy sínú ayé ọmọ tiẹ̀ kọ́mọ tiẹ̀ náà má bàa di lára àwọn olè tó ń bọ̀ ní generation àti ní generation yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín you better kí ni ẹ ṣe àwọn tó wà ń gáràjì nìkan ló ń jalè o even àwọn politicians those people go to power kì í ṣe politician nìkan àwọn tó tún wà ní ipò bóyá nọ́ọ̀sì bóyá doctor they they fight is evil everywhere so just all that mo gbà from God òun náà ni wípé pray for your children either a boy or a girl to bá bí kó máa prophesy sínú ayé wọn because generation to ń bọ̀ yẹn náà wọ́n tún máa gbin irúgbìn burúkú ó ti yẹ yín mẹ́yẹn mi ìdẹ̀lẹ̀ wá lè sọ bóyá ó ní àwọn demonic power kan people kan tó yẹ pé they like to sow those seed to people's life to some children like bẹ́ẹ̀ ni àwọn kan wà tó yẹ pé wọ́n ń wá èrò sí ìjọba wọn lójoojúmọ́ tí wọ́n máa ń kọ́ àwọn ọmọ àti èèyàn láti ṣe búburú ó ti yé wọ́n bìrì pé tí ọmọ ò báyìí tí ìjàlè tí ò tí ìyá ìpátá kò tí ì lè dókè wọ́n bìrì pé a lot of people tó dàgbà tó ti ga nínú ayé wọ́n yà ìyàkuyà kó tó ti pé wọ́n débẹ̀ yes they are having some information it's a God reveal it to me tẹ́pẹ́ àwọn èèyàn in fact ọkùnrin á fẹ́ máa live on women wọ́n ní obìnrin á fẹ́ máa ṣiṣẹ́ á dẹ̀ máa ṣiṣẹ́ máa dáa fún obìnrin ju ọkùnrin lọ because mi ò mọ̀ bóyá wọn kò fẹ́ máa bá yé ọkùnrin jẹ́ ni you got to be careful and this tẹ́ bá wo gbogbo àwọn ọkùnrin wọ́n ṣe ń scrape gbogbo náà tó bá ní kọ́ mú gbogbo criminal Nigeria. kò lè sẹ́wọ̀n tó máa fi wọ́n sí I tell you to God who made me tó bá ní kọ́ máa ṣe àwọn criminal lójoojúmọ́ kò sẹ́wọ̀n tó máa fi wọ́n sí you cannot have place for them because they are, they are too much they are too numerous okay so may Almighty help us gbogbo àwọn ọmọ wa Ọlọ́run ní jẹ́ kó yàyàkúyà ọlọ́run ò ní jẹ́ ká pòdúsì nǹkan burúkú fún ọmọ wa ní fún orílẹ̀-èdè wa àti àwa náà àwọn ọmọ wa ò ní jẹ́ ìyàkuyà fún wa wọn ò ní bọ orúkọ wa jẹ́ in Jesus name we pray heavenly once heavenly lord once again we thank you for this revelation you reveal it to me more than twice and I already release it for those who are under my platform today. And I pray for unborn generation and the one that are born right now, that are still little, our little baby now. I pray, Lord, that anointing of destruction, anointing of stealing, anointing of wickedness will not possess them. But they will be good to our society, good to themselves, and honor the name of the of the uh, of their family, of our family, in the name of the Father, the Son, and the Holy Spirit. Those little baby being born or that being conceived at this moment, I pray, Lord, to them. I speak to them and the unborn generation and the one including the one for my family, my children, my children, children, and all my well-wishers all over the world, their children, children. I pray, Lord, that the anointing of evil that destroy nation, that pollute nation, that destroy other will not possess them. In the name of the Father, the Son, and the Holy Spirit. But they shall grow up in wisdom, knowledge, in fear of God, and serve the Lord and be a good example to our society. And so shall it be. In Jesus' name, amen. Bye for now. Thanks so much.